Adisa. Àdìsá ó ní. Ìjábà. There is God o. Ijaba. Ìdí àpẹ́. Ṣáì. Ìdí ìṣin. Continue. I wash it, I wash it, I wash it, it is not clean at all. Ìdí ìṣin. God have mercy upon us. Ìdí ìṣin. Ẹ ń ṣe èrè àkíní ló kíní ẹ má jà lọ́kùnrin lọ àdé kíní lè tó yìí kíní pa lè tó yìí àdé àkíní lè ẹ má jà lẹ́kùn mọ́tò mi o ẹ má jà lè jà lẹ́kùn mọ́tò yìí o ẹ fẹ́ yín balẹ̀. you dey use your foot function to play. kí ni ṣẹlẹ̀ kí ni ṣẹlẹ̀ ẹ̀kọ́ kúrò lára mọ́tò náà. bàbá èmi ni mo kọ́kọ́ pè mọ́tò yìí. ee dede yẹ ni sùúrù dede yẹ ni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ibẹ̀ lẹ́yìn lọ pe mọ́tò wọ́n eh. fẹ́ chance mi wọ́n fẹ́ wọlé. bísí ọpẹ ń lọ ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ ẹ̀yẹ̀ wo wá ló fa wà láàánú ẹ̀ ẹ dẹ̀ wo sáìsì ara yín kẹ́ fi wò ẹ dẹ̀ wo sáìsì ara yín fi wò èwo dẹ̀ ni jọ̀gbọ̀nú ẹ̀ ìdí ìdí ni mẹ́tẹ̀ẹ̀ta ẹ ìdí ṣin ìdí ṣin ìdí ṣin àbí ìdí ṣin o kò sí bẹ́ẹ̀ nà ah, ìwọ ò sọ̀kọ́ sí inú ẹ̀ nà ìwọ ò sí bẹ́ẹ̀ o mọ̀tẹ̀ wọlé wọlé ẹ̀yìn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ là ń jà sí kínní ẹ fara balẹ̀ ẹyin méjèèjì ló kù ẹyin méjèèjì ló kù ìdí àbà ìdí àpẹ táàbà ní parọ́ téèyàn ò bá ní parọ́ ká má parọ́ ká má jalè ní tìbí ìdí àbà àpẹ àbà àpẹ ẹwà ẹfọ ayé balẹ̀ o ó jura wọn lọ àbà ó jà pẹ̀ lọ àbà rè àpẹ rè ó lè jura wọn lọ ó gbọ́. àbà àpẹ kálókè lẹ́pẹ̀ ìwọ lọ̀gá wọ́n lòkè àlejì eléyìí lòkè jẹun kò lè ṣùgbọ́n létí ìdí ìdí àbàrè àtẹ̀jẹ̀ jẹ́ kó wọlé síwájú jẹ́ kó wọlé síwájú jẹ́ kó máa bọ̀ máa bọ̀ ọlọ́run òpin dọ́gba ọlọ́run fún ẹ lókè kò òkè òkè àlejì lóní ó ní ìdí àbà ìdí wọlé ìgbà tó ń dùn ẹ lọ èèyàn ṣe rí báyìí wọ́n wọlé wọ́n gbà fọ́gẹ̀ apẹ̀ àlejì lóní òní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 ṣe fẹ́ má dìsá ẹ wá wá dìsá ẹ ká lọ lẹ́gbàá. wàhálà yìí pọ̀ ju ẹnu pọ̀.